الله العظيم إن الحمد لله أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وبث واتقوا الله الذي به والأرحام إن الله كان عليكم رشيدا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يشهد الله ورسوله فقد فاز فوزا عزيزا سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يقول قولي اما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته إلى الذي تخشين محرم بين كلام الرضا إبراهيم فارسون يقول يقول تقومية تحوشية تحريشي إلى سعاد شديد غلبات الدين إلى قرآن الحكم يوم الشتيم بوقود الحكيم ذكر الله الدين في البخاري تلك والذكور لا تكون في القائمة وتصحيح ìgbòjò lórí ṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ṣàbá ṣàbá ẹ̀mọ̀gbá ṣẹ̀lẹ̀ ìgbà ẹ̀dá ìrìnṣà ìwẹ̀lẹ̀ mọ̀hálọ̀ ìta ẹgbẹ́ tuntun lára ìgbòjò ìtajà ìgbòjò wọn yàtọ̀ àti pípé يجب فيه ويقال كل قلنا شيئا خير إذا إذا ما تبدأ ويجب سكون دعوة وسكون الحمد لله Bájúmẹ́rin ẹgbẹ́ ìfọwọ́sùn kíkìlẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn ìfẹ́ ẹgbẹ́ ìmọ̀ọ́nà. Ìwọ̀n ìgbàgbẹ́ kan àti máa يدعون وقتلوا الكتابين وحبلوا وكل قوة والمنزع السر قتل بالاسم صلاة الأقوى منه لكن وتبقى موضوع الحق رجع لذلك ويجي على أقوى بعدين يوم يكون

wanda lokaci yake suna zai nuna gida shakwari wani kayi mutane su daga ma'abikin a zai da famu ko shi ne ma masa da duk da ne bayan ìkẹ́kọ̀ọ́ tó kó náà lọ sí lórí tí ó kó kò lọ owó ayò lè kó tó bá yìí. Ṣé ìwọ̀n máa ń ṣe owó tó túnbẹ̀ lórí bá náà fún ẹ̀tọ́ tàbí ṣe ṣe bá tọ́ tí wò lórí àwọn ọkùnrin àti náà mọ̀ tó lò sí tó kó kó. A lè ṣe owó èlò lè gbà yẹn ní àrùn ní lórí tí lọ́wọ́ àwọn olùṣì. Wọ́n máa ń ṣe

báyìí báyìí ní títà ẹni ìmáàmù káàrí ló dé títí gbẹ̀gbẹ̀yọ́ ààrì tó bẹ́ṣù kòwó lóko ṣe é ìjà ìbíyà وَالْسَمَدِ وَكَانَهَا يَبْهَاجِدُ yàtọ̀ lọ́ba ìwọ̀n ní àmàlẹ́ ìṣẹ́wọ̀ ìṣú láti kú ìdíje òun àti kílẹ̀ ẹ̀rọ ìgbàlá sí à. àlébà ọ̀sán ní wọn kọ̀ bá rí sí kèkì sarki babu rike da biyu kuma saboda yanci yake a wurare kun rikici ne ba ta kwanci da yari kuma da ba in jira wani kuma na tsara samu tsarin ma a bakan bayani wani ta'ar makanu ha masajida a tabbacin da na mutu da na tabbacin da na kwanan pẹ̀lú ìgbàdọ́rọ̀ tó ń nípa. Ìbájú rẹ̀ ní máa ná ebi tí ìyá ẹ̀ pè pa mọ̀ mọ́ bọ́lẹ̀ lè é ìlú rẹ̀ lọ. Ee àgbà ìjọba ìlú sì àwọn alábọ̀ tó tẹ̀lé sábà fà èyí lọ. Kí wọ́n lọ nìkan lè nàbí ìsọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ sọ́nà owó ìgbà àti ìgbà sọ́nà gbà náà. Gbàgbà àwọn ọ̀rọ̀ ìgbà يومئذ فرد فرد فتها اتخذوا قبور أبنائهم مساجدا أول سوق فجان سباواني صلى بك إيه عليك ما حديثنا الإمام البخاري يا أخوانا معلق بإسماعيل النبوة أمونا إسماعيل يا أخوانا tàbí àìyí fún àgbókù sí ẹ̀. Pẹ̀lú ní ìṣòkú. Òòrùn وما يكون من الصلاة في القبور في بياننا نقول هذا الشيء سلم رحمه يونما نقول نبان في كراء يوفيان وكروية كراء التهليل لكن الله حفظني كل يومان وزينه في قلوبكم وكره إليكم الكفر فإنما بكافر وكروية مقولة ذات تكاية يجيبني كراهة التحريف بعد ما تنسلوا تسلى أنا كبريشنا أرامو مكروه ولا أرامو إنا نقول ولا أرامو أصلا ما بيجي لا ترى من ولا أرامو suna umar wurin da sun mali ke umar ke duka a kuka wurin da tafi wurin da sun mali ke musamman inda kwallo أنا مالك بن سامع بكفر من ذلك فقال إن أمرت بذلك أن القبر على القبر كما الزبادة كما الزبادة علينا بن عمر بن زادون نوي يوم الشغل شبه جملة يعبون ومن لقاء تعبيرنا آية عن مثل الوجود فكثير يتجي الكبرى يتجي الكبرى kuma wani sarki kabra sarki kabra da amini biya da su zabe mako shigo shi da nan gobe da gobe da su da take e ko amini na shiya ai shi go da ba kuma da kabra kabra kabra shi ba ko san da ba ko da san ba ko ne san ba ko kabra shi go da da an sai da ni ala sai kuma da shi go

إنسان لكذا الله وما أحجاه آدم وقوقه بل يعمره بإرادة الغلوية يقوم يقوم عليه ويكتب يقول يقول ربنا لا ترى علما لنسينا أو أحسانا من هذا الخطأ ولكن يموت به ويهزم tó o ní máa yẹn lára àdé tí mo pa ẹni nígbà rẹ ẹtí àti tí àdé tí wọn mú wọn ṣe máa ní gbogbo tíṣà mi wọn máa ní ìṣe kóòlà ìṣirò nípa àgbàṣe الإمام البخاري بعيد ذلك حدثنا محمد بن مسلم فإذا أتى جيش الجماعة وتمنى لابن محمد بن مسلم قال حدثنا يحيى ثم بعثنا في جنة يميل الولاية سعيد الكفار عن الشاب فشاب الأولى قال فأخبرني أبي وتضول ورد الكبير لا تنسى يعني عائشة فاتركم من عائشة يقول يقول أن حبيبة لم يكن من يكون حبيبة لو كان وهمزة بنت أبي سفيان وأم سلمة وأم سلمة وطول نمرت بنات سلمة نوره بنت أبي أمية المخزومية وعليها أم المؤمنة تبع بعدين أعطي قلبي دنياي أم حبيبة أم سلمة جمعنا في بلاد كيزان أنا شيء قاعد lórí ìgbàkúgbà àgbàdo lórí ìgbàkúgbà àgbàdo kàkàrà tá adéláyé tuntun kẹ̀lé bàtà tí ó ti ń lójú ra'ayi àhá máa lórí àgbàdo lórí yìí hábàṣà ní abẹ́jọ́ ẹ̀ẹ́dùn àná àbíkíyà mọ́ọ́dún ìfọ́bíyà. Mọ̀kọ́síkíra ìwádìí jẹ́ bá ti rí kíra ìgbàgbọ́nlá wàrà bí o tó gbàgbà ní kíòjì lẹ́yìn. Ìrìn òun gbàgbà ọ̀dùnkán lẹ́wọ̀n nílé agbára ní Áfíríkà yìí. Àti ní kíòjì ní tí a tàbí òkú ìgbàgbà ìgbàgbà ní ìyá kíòjì bẹ́ẹ̀ wọ́n abẹ́ṣà ń tò. Ọ̀dẹ́kẹ̀ẹ́ká ذلك النبي صلى الله عليه وسلم الشعب وسلم عريفة وكان المحامي لمن تجيب يوتا شو سيا بشعي عليك تجيب يوتا نوغيشنا يقول لي يوتا شو سيا بشعي يوم قال أبنى هم يوتا ليه يبالي وسطا أي لا يوم يوم أي inú bùbùtù. Oníṣẹ́ àmẹ́ta ní àdúgbò tí a ló ṣàbọ̀dù làbùdí tí wọ́n ọ̀gá ara rẹ̀ lọ iná wùláyìíkà lẹ́lẹ́ sàgánà ti èso lóṣù nígbà alàbẹ̀ ìgbòkú kí tó jọ náà. Ẹgbà nígbà ayé ìgbàkánà ní ìmọ̀ràn ìgbà rẹ̀ nígbà ìgbà ájó àti ìgbìmọ̀ láti sàgánà ọmọ àtàkùn sáà ìgbà rẹ̀ nínú Banyak ayat itu beriman juga. Adalah salah juga kita dia kebaru ibadah lima. Asal wajib itu matai dua dengan sahaja dan dari lain فإنه لا يزال أحسن عباده يصيب الله وقال له كالنوم فآتي جبانه فيقولون ثلاثة وادعهم كالنوم ويقولون خمسة ثالثهم كالنوم ويجمعون البيت ويقولون سبعة وثامنهم كالنوم وربي أعلم بعزته ما يعلمه كتاب قليل ولا جمال فيه إلا ذراع غيره ولا تزكي فيه منه أحدا الذي وجب على الجبال وسلم أصواتها قال الذين غلبوا على أمره لنتخذن عليهم مسجدا وليس الذي سيعلم عنه مدعي àwọn olùdókòtò ní ìbáradá náà ọmọ ìjìyà agájà lóòtì náà bá ìsáàtì àtàkùnrin àṣìṣà. Ní ọgbà náà lọ́dọ̀ tẹ̀lé tó ń gbà ayé láyé gbogbo kiri à yàtọ̀ kó lè bàbú kó ló ń ṣáájú ẹ. So àtẹ́lẹ́jà ìsáàtì náà bá wọn lọ sí pẹ̀lú ìgbà káàdì náà lẹ́nu àlẹ́nu ìsáàtì àǹfààní ilé ìwà jù. Ẹ̀ka máa rárá ní ìtòsí ina kuma ina rayuwa ku ji ma ji ma ji ko ba ki ga ni tare Allah ya ku ji ga ni ji ma ji to da ta ne ga ma ina yi ko ji ni ya mu ji na da shi shi ne na ga ga ya ji ba ta ga ji ko ta baro na ai da da mu ji ai da ni ba da ba wa sawwaru fi fi wa yusika sura Adẹ́gbà kò kẹ́ wọ́n ti tàn, adẹ́gbà kò kí ìtàn àwọn ìwàna, àwọn ti lọ tú. Àti tú sára ìgbà tá a ti ní ẹgbẹ́ pẹ̀lú wọn ẹ̀rọ àtẹ̀jú tẹ̀lé ní wọ́n ti láti wọ́n lórí sára ìgbà lọ. Kí ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀wọ̀ àyà àti àpò ìròyìn ti lè jẹ́. Ẹ sú ọ̀gbọ́n, ọ̀sọ́ wọ̀ òbí tí kì í súwà, àtẹ̀súwà dáìdì. shi gari kusa ganin ina tsada ne ba wuce kuma a nan wasu rana na tsirin da su ba kai da su ci a nan ya kuma ya ta jira da harki ta gani ma a kai da bayan za a ita inda za a yi su kuma rukun ya buwa da suke yawo a ne ce ku jini ne guda man shi ba a nan da suke zauka da suke yawo da biyu da su kira da yawon nan da ake da haɗe ciwon da ake kyaye banza baya amma ba da kuke amma banza ba ba tula ake yi manga a shi to da kai mai mamma a zato kan ma hadisi ne mu ba na ba a kyaye da hadisi ma a yi su to ga da dan fara to kwani da fata a wannan to kira da yake da sai yake yi wannan sọ́nà kò sí káwọn tó yìí kó láti ṣe ara rẹ̀ pé wọ́n kò tó yà kò tó lè ti lọ tí ó ti wọn náà ní ọjọ́ ìkúlà àwọn olùkọ́ tí ó máa ń ní ìwòrán òní náà wọ́n ti fi di àìsí àìpá tó kò tó lè tó wà ní ebo tẹ̀lé ilé àti ìpè ìgbà tó ń tẹ̀lé ayé náà láti ká ilé tẹ̀lé ìjọba láti ó tẹ̀lé ayé náà láti ìjọba wọn ń fi lọ. tó àmọ́ ìwà ló dé yóò sọ́wọ́ mọ kúkà tí kúkà olóòlù láti ló wà nílé ló wà wà ló wò tó fẹ́ à máa wá kó máa tẹ̀sí sí ajé ìtẹ̀lẹ̀ ìyá òótọ́ lé fídíò ó ti pòótọ́ yorùbá àti ìkàbọ̀ tí ó kókó ó ti pòótọ́ náà lẹ́yìn kíkọ̀ ní ìlú òdodo òkú dáadáa ẹ̀dín. Nípa ẹni ìgbésẹ̀ ní púpọ̀ náà, ẹni àdínkù ní ẹ̀dánwò gánagá ti sáńgbà ẹ̀bà ẹ̀kẹ́kọ̀ọ́ lọ́wọ́. Wọ́n lè lọ ní ìṣàkóso ìdí náà. Àti ìṣẹ̀lẹ̀ tó ní àwọn ọmọ bàbá tó ń jẹ́ náà wáyà tí mo sọ àti sọ. Àgbàrá ìgbà tó ní ìlà ẹ̀rọ bàbá. to irin wani ba na tabbari jinin a jiniya da mutane ba ta ba ba ce ku da ne da ke bayan da su kun jira mu ne ku ga tabbari don jari kama an da ke tabbari za ki ci ba shi doci ba ya mu a cikin ranar za ki kun ci ko wajibi ne wa ranar za ki can wani tana da ta biyar da ba tabbari wani tana wuce da wuce ayi kwakwai ayi ba ciki wasu lati ba ciki jirgin wani ciki ya yi kuka kabara ikirin da zama yana tsara da na tara ki sauri wasu lati wuce ɗaya wasu lati shi ke biyar da wuce kabarin shi ba a cikin na kabarin ba a bakin na berwajib ada Allah ya tabbata da gan masallaci don suna da kamari kiti shi ba haka kamarin shi dole tabbata da yake na suna ko tashi ne masallaci shi ba haka kamarin kamarin a zan da ke bayani wa ke zuwa da ta hajjiyar a ranar ta bayani wa mutane ta hajjiyar a ranar ta bayani wa saboda yana an na jayo a taba yi da jini zuwa musu to an da ke masu kanar jini kamar na mahiwa amma kamar cikin ruwasu rayuwar jiran wuna ɓanɓani na kawai jibo a cikin rufe zai wani mawa ba wa ƙasa na jiba yau na tafiye wọ́n á yí ohun pé pẹ̀lú pápá ní sáyà. tó wọ́n á rí wà lóògùn kó wà sí ògùn kó bá tó wọ̀ ní oṣù. bàtà lọ́wọ́ ayé. lẹ́kọ̀ọ́ tó tó tó ayé wà wà lóògùn sí àwọn èrò wà lóògùn sí àwọn èrò lóògùn ìgbẹ́ wà sọ́la ó lè gbé ìgbẹ́ wọ̀ sí ojú àpá ìlú ìgbìyà. shirin hujja ke buhari ma ya kula fata da bidiyo ina da ke ba ko yi wanda kuma tiri ne a wata kila ibu fata da bidiyo wani ma ga bidiyo kuma ga ne ga wasu ku bayan حدثنا مستقبل الامام بخاري موت كرمان في المسجد مكان تحديد سوء جيدا الامر وتغير للنظام مسبب شبه مسرع شبه مسبب وثم النظام فيعلمنا أبواب ولا تسلم ظن بأبواب تسعيد التنمية بل وصل الأرض السلاح وثم لا يجوز الذي كل مسلم لأرض السلاح ويجب ثم يأخذ سلاح من يزيد المغترب التبعي ويجب يأخذ سلاح أخذ سلاح وبعد أنت جنب الضمان وتنهي أنا كمان قال أنا مالك فالرسول الله صلى الله عليه وسلم قال مقام قدم النبي صلى الله عليه وسلم المدينة أنا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم abin da ya ci makino wani abin da wani hayaye da yau jira a da taliban a nan da ci makino wani aha cikin mafarin wani kuma da ya kuma da nan kalima da yin ba da shi da mamaki na ta da ce kuma wani ba ko wani ke yi a wani da ta lára àwọn ìdí ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ lọ́kọ̀ ọdún tó ṣùkú bá wọn. Gbọ́dọ̀ ti lọ bá àwọn olùgbọ́dọ̀ pẹ̀lú ìwà ẹ̀kọ́ àlà yìí. Kẹ̀dú ló báyìí lọ, ìbẹ̀rẹ̀ láti bá tó ti bá lọ. Kí lọ ẹ̀kú sọ? Ìjọ di olójú ìgbòho lọ. Òdò إن كان ربيع الأول يشيب بابه وتهمه إن كان ربيع الأول إن لو دون الجنة وزيد المحرم يصل إلى مقاعد وقال ثالثاتها قلت له بيته وقال عنك يجيب ما لا يجيب كلام لا مسلم إدراك إدراك ثالثات يا أخوي بيقولوا إنها أمة da labarin sun tara da tara da shi da to wani da ta shi na bayi a kan sauke a jijina a cikin a shawar kaka lokaci da yi ba su ti da abu na alaya ma yi ba da mai jira a kan da ba su tara bayi shi ne mai da shi ya zama su ba ma da aka da na a ce da jira a kan da wace wani kira sun cin da shi da wani kofar ya maka na za a sọ fún gbogbo ayé Muharram yàtà olùdílé o olùdílé àjà èyí àtẹ̀jẹ́ wọn á di ìjìra náà ìdílé yẹn kó parí bisáàjì Muharram sọ̀tọ̀ ẹ̀ gbogbo ìdílé ìbò ayé sọ gbọ́dọ̀ mẹ́rin fi wọ́n àwọ̀ Muharram sọ̀tọ̀ àtọ́kùn àdìyẹ lọ́nà nínú ìlú kí ni ìdíra àlẹ́bì máa pàtà kébì bàbúwà ìpínlẹ̀ máa ń tẹ̀lé wọ́n alẹ́ orí àmì ìdíra àlẹ́bì àjà tí àwọn ìdíra kàlẹ́ndà ìdíra ìdíra àjà tún àwọn ìdíra àjà ìdíra ẹ̀rẹ́ ìdí èyí gbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹgbọ́dọ̀ fẹ́rẹ́ náà tún rẹ̀ tó ráhùn àlejò tí kò bá wọ́ rọ́ọ̀tù ìwọ́dà lórí ìsìn àlẹ́ ti gbà lẹ́nu mọ́kànlá la especie que como he dicho una parte de los pocos duros de China. Yo voy a mandar para la parte de Italia. Por el ser de Italia, la luz familiar. فنظر على المدينة على ياسين يقول المدينة وقلها هذا ياسين بعضهم آه في عين يقال له بن الارض بن عوف جميل أي جبال الزيارة بن عمرو بن وكان النبي صلى الله عليه وسلم فيه أربع عشرة ليلة التي تكون فيها هو مفرد بعد جبابه ثم أرسل إلى بني الجعد الذي تشتغل فيه فبدأ في الداعي نعم وإلا وجاءوا أجيبين متفلسف الجنود أي بكل هذا القائد اللي يتفلسف من الجنود دون الفقر أما استهلاك الاستهلاك فكما يوضح عني عن دور إلى النبي صلى الله عليه وسلم وعن جميع الشباب فمن يوم ما كان رسول الله صلى الله عليه وسلم alama yi da yi ta tsere tushubu don zube da gara yi da nan ga yi ne da kilo jira kuma yiwo ba da yura yi na a duka da zuwa jira ku yiwo na da yi kilo ga kasuwa yi sai ki kasuwa ba mu to wa mu ba mu risku sai na ba mu tabu ko ito da yiwo da ọdún ìgbàlódé ti wá ní àyíkè ìdàgbọ́tẹ̀ lọ́wọ́ wá jà ìdàgbọ́tẹ̀ tí a sì máa ń lò lọ́wọ́ àlejò ti dé ẹni tó mọ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ káńgá àìṣẹ́ ti náà ń gbọ́ ẹ̀rẹ̀ ìgbàlódé ìdàgbọ́tẹ̀ tí a sì mú gbọ́ra àmúmú. wato shi wanda suka wani hukumin juna da kwazo shi wanda ta a da da rai da kuma abin da shi da ko a da ko a ta shi da ko ke ba da ni ka ko ni so an ji na ko ni so ne ba ta ce da ko da ba mu so ko ne da da zan ba nan da ko ni ya ko nan da ètò ìgbélé náà kò ta òkú ìtọ́wọ̀ lábẹ́ owó tàbí òkú kí má lè wọ́n tó àwọn ọ̀rọ̀. ó sì kọ́ sí lọ́lẹ̀ ètò ìgbélé náà kò ta òkú kí wọ́n lè ta òkú. Bọ̀dọ̀ wọn, ojú àwọn òṣìṣẹ́ mú ọmọ ìmọ̀ ètò ìgbélé ìdájí ìlú. Àìsíkú yọ, ìlànà ìlú yẹn wọ́n ìdílágbà ní kẹ́lẹ̀ ìgbàgbà àtàkùn wọn wà látàkàrọ̀ àtàrà àkókò wọn láì jẹ́ àkọ́kọ́ ìjọba àkúnyà wọ́n ti fi bàá dàgbé kí ìjọba àkúnyà nà àkọ́kọ́ wọn kí ìjọ kí ìjọba àkúnyà nà àkọ́kọ́ wọn kí ìjọba àkọ́kọ́ wọn tààrà àkókò wọn látàrà àkókò. Àlẹ́ kí ẹ̀dùn kàmọ̀tá kúrúkọ náà máa ń dìgbà náà, èyí kì í tẹ̀lé tsananin gaskiya na mai yankin na bakin jini a zai gama zai gaba wato albarka yana nuna da sanin barkin na a ko a tsaye a nufin wakar gaskiya a bakon jiyo da samu da jini a biyu ومن يبين الزار حوله زان ذهب من الزار جامع أرسل الجن حتى ألقى بفناء بفناء بفناء أبي أيوب أرسلنا مباشرا يقول يا أبو أيوب أبيت إسماء البخاري أمام الثاني يقول ما أمام الثاني يقول بإسماء من بكرة أهل الألقاب من قبل معهم masu yi masu ta fata muka yi gaggarar wato hatta alfafi tina yaji a yi alfama ga kiyan cin a kan alfama da rana mutu gari mawukari mamu na siyar rikki bodon da ɗaya baka kama a gano ya wani wasu a jikin wani tuwo rage ba na rage fiya so annabi wa da kawon gaba da kano a ciya da muke da ran nema wani cikin guduwa ba nuka da layan da ke cikin na mutu o aka yau ci da ba dar kama baki na na gonga na kawon kai da duk da wata da gonga ba da mu mu da fara gudu a o su kudu bai da ni ba mu da وكان يحب أن يصلي حيث أدركته بسلام أنا لا لك أن يحدد سنة تجد ونبعثها إن شاء الله لك أنا فأنا كنت تجد يجد بعد ذلك سنة لكم يجيني مبعث أدوم السنة وبعثهم ويصلي في مراد الغنم الذي يصلى في دائره صلى الله عليه وسلم وكيفه ابن يوسفو يوسفو يوسفو يوسفو lórí ìgbàáyé káyé ìgbàáyé àrùfá ọ̀sán láàrin lórí ìgbà àwọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìgbàáyé lọ yóò láyé ìgbàgbọ́n ikú òbí ìgbàgbọ́n ti wù ú náà. أتستعين فتبت من أعفى الأمثال بتكنين الشفاعي وطول الأعتاك لأي تأكيد سبب وغلد بالإنسان وإنه أمر ببناء المسجد لله الذي بين قرونه لا رب لا تبعه àwọn ẹgbẹ́ obìnrin ni a fún lókè ayé gbogbo ẹ̀ ẹ̀dá náà níbi sai da magana na kwanaki ganin babu da ku ya ci ciwo a nufi lokacin ne a kai ne da wasu lafi su shi ne ke wasu lafi su ba ce ke kan da na yiwu gana ma ya da diga ta ne yi na da ku ta fulani ta ne yi na ya zama ta ce wa ya ke bukace ne yi ne yi na sai kuma zama wasu lafi a tsaruwa wasu lafi a tsaruwa ne da zai da bó àti ìdájọ́ ti mọ́ síwájú ìjọ. Àìsẹ́ ìlànà ni pẹ̀lú ìrẹ̀jọ́ ìjọ àti ìgbàmọ́ ló jẹ́ pẹ̀lú ìrẹ̀jọ́ ọ̀gá ìrẹ̀jọ́ ìrẹ̀jọ́ ìrẹ̀jọ́ ìrẹ̀jọ́ Káàmì lórí ìdè àríwọ̀ ìjọwọ̀. Èké láti èyí, ó tí àkúnyà lórí láì ṣí owó láwọn tó mọ́ láì ẹ̀dẹ̀ àríwọ̀ máa rà da ke nan ba wani rafu cikiya da ke da na wani lagi da wakiya kuna da lashi na ce wani rafu a cikin da kuma a cikin da ayyuku da wani abu a gani ya ci ke nan su da nan wawa kuma da yayi wa a cikin da ta ke yi da wuri cikin da kwazo la'adalla a ga aya ìdúkúdìdè lókè dáadáa tí mo sọ́nà ìwé ìwé wọn ni ilá ìlànà ìṣòkó ìwé ìbápá ìdèyàn àwọn ilé mọ́tò láìsọ àtúnà àti ìyáyàwó وقال أنا أنت مالك ليس أبوك وكان فيه ما أقوم لكم من الدروس نعم أقول ذلك أعلم وأعلم ذلك مسلم ثلاثة دروس إنني أنا في إسرائيل دروس

يكلف كلمة مشرك من أجل والمدهشات أنا وعنفع òkú dúró oṣù kìíní ti wà lóhùn aláwọ̀ pátá aláwọ̀ aláàbàdàn ló da yàrá yìí. tó mọ̀ tó lárí bí fọ̀tún yẹn èmi wá sáré ju alábàdàn àmì aláwọ̀ afánbàdàn aláwọ̀ andẹ́kù. fọ̀tún yẹn ti wọn aláwọ̀ délé wọ́n ti náà shi bare da bin nan ji ma ko ba ta na ko ta ta da ta ko ba ala ma ba ya ba ya ba ya amali wa zaqu nakhla ibda al masjid a ta ci ko da ji da wuce ta ta shi ko ne mutlaci ma da shi bare da ba ba ba na ta ji ko ne mutlaci na da abin da ha ke na ala ci mutlaci ne ko ne mutlaci ba ta ci lawan وجعلوا عبادتي إدارة fúrẹ́ẹ̀mù kúbà kí ayé iná dáná alápapọ̀ jẹ́nà lọ́pù pàmánì ní kàbàrù ní àrùn àti dájú sápù. Ìpẹ̀lẹ̀ o, dáná àgbọn pàpọ̀ jẹ́nà kó, pàpọ̀ ìpè owó tó yẹ kókó wọ́n á ṣe àdùdé wọ́n á ṣe wọ́n á ṣe kápá ọkọ̀bà kápá ńkó sí máa tútù lè káàkì káńdájẹ́ ni àti ńlá ṣùgbọ́n ẹgbẹ̀ bí náà lẹ́sì yìí ẹgbẹ́ náà tún lá nínú gbà ó ń tẹ́lẹ̀ òkú. Wẹ̀dá àti ẹ̀sùn tàbí lẹ́yìn náà tú kápá ọkọ̀bà ẹ̀fà وهم يرتبطون أصدق قولي لا أجيبون إن يقول على من هي رجل والنبي صلى الله عليه وسلم معهم أخذ من تعلمه ويقول أصدق قولي لله تعطيكم أبار لهم لا خير إلا خير الآخرة تقول أليس ما سيكون وقتل الأنصار والمهاجرة Òkú ìgbàfàrà àwọn ìrètí ìgbàfàrà àwọn àìyí ìgbà. Wọ́n jì gbogbo ẹlẹ́yìn lè wúgbà ìgbà nígbò tó kọ́ ẹ̀jẹ̀. Ẹ̀lẹ́yìn ọmọ tó nígbà yóò yá nílé ẹ̀dà ọ̀bẹ̀rẹ̀ jẹ̀dẹ̀ yíwù yóò lóòjọba ó yìí náà. Ẹnu mọ́tò ti náà àjẹkọ́ náà. لكن أحيث معنا ولا أساس الدنيا من لو دعا رجل بزير منه يوم وكنا معنا وكنا مسلا ندعي بسوكتا تقول كيبو كنت أنا شتنا ذكي روح ولا ندعي شايفة ها مدينة ندعي سوكتا كم يدور لدونا مبينا قيم للنية ولا أشيخ بمن يوم الله وقال أنسى أنسلم وانقلنا الدنيا البركة عليك إنه إرد يعني وإذا يعني ماشي شوتي أو مدبر كلام يجو أبوتو أنك مبلا هذا أجل عليك شنو من أربعة نبوتي بوضع الدار على الخير فعليه فهمتي يا شيخ وأنا على البيت أما تزوج شغل جوازي يعني أنسى أنسلم عليك ọba ìṣòkò ńlá yìí ní yan ọba yìí yan ọba fún náà àgbẹ̀ yẹ wuli wọn náà lẹ́yìn ìlú vamos tó a. báwo láwọn ọ̀dọ́ ọ̀ṣun náà bá kẹ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ló ti ra yẹ kéwù kéwù ti ra yẹ. ẹni náà máa bí wọn náà bí kúkú ekú bẹ́ẹ̀ lọ sọ̀sọ́ ya àgbàwọ̀ ìbòye é que ni náà wọ́n gbọ́dọ̀ máa ń ṣe ìṣẹ̀lẹ̀ ìdí ayé máa lá ní ìdí ayé máa wá ní ìdí ayé máa wá Ọlọ́run ló ń bá ẹ̀ta rẹ̀ ní kí náà ẹgbẹ̀rẹ̀ ọmọ ìfún ẹni láti ṣe rẹ̀. Lọ́rin ti bá rẹ̀ tọ́rọ ìgbàlọ́wọ́ àjà ọ̀pá. Àìkò ìlú ọjà báyìí ló ti ṣe ìgbàlọ́ láti ṣe. Ẹlẹ́gbẹ̀ẹ́ ìpáyà rẹ̀ ẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ ọmọ ìgbàlọ́ta. Fífà ti fi ẹni láti ṣe rẹ̀. Òkú ìdìbò kó máa ń lọ ìgbésí ìdìbò kí ní sáfà lọ́wọ́ babu ba musulmi da ya zama yin gwamnati da kasar jini su da sun ba amma da ke ba ba da su zama mata da ta yi yin a ran jini domin a ran jini kawai ne don ko ba ba su ko ma ba ne gwada su kuma ya ke lafiya ya yi insha Allah o zai da ko biyan gwamnati ne ba ya ne ya yi kuma wani lokacin ma su ba so da ne gbogbo ẹ̀yà láìsí ìjọni òkú olúwa ààrùn òkú olúwa ààrùn lórí ìjọra òkú olúwa ààrùn lọ́wọ́ ìjọba ìjọba ìyá nínú gbogbo olùkú ọ̀tọ́ òkú ìlà ìjọba ìjọba ìjọba tó bá dájú òkú ìjọba bá dájú òkú bá dájú òkú ìpàdé àti المبارك المبارك ètò ìlà ìpàkọ̀ nínú ẹ̀rọ ọmọ ẹni owó ọlọ́pùn olóògbò náà lẹ́yìn àrùn ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àrùn ìdóògbò lẹ́yìn láti bá ní bí wọ́n ní ìjọba lọ́wọ́ láìpẹ́ náà ẹ̀kọ́ láì lọ àtúgbò lọ àtúgbò lè ju ìwé ìtọ́kọ ilé ìṣẹ̀kùn pẹ̀lú àjọ ìjọba ìgbẹ̀rẹ̀ ìṣẹ̀kùn àwọn ọ̀ṣun ìṣẹ̀lẹ̀ àjọ ìṣẹ̀lẹ̀